والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ني تسواجو àlàyé ọ̀rọ̀ ọlọ́run nínú alukur'an alkarim suratu yusuf aya ẹlẹ́ẹ̀keje Quran chapter twelve verse seven ibẹ̀ ni a ti máa tẹ̀síwájú nípa ìtàn ìgbésí ayé anabi yusuf alayhi salatu wa salam àti ẹ̀kọ́ èyí tó pọ̀ tí ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run fẹ́ kí a mú nínú ìtàgbésí ayé anabi yusuf náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين. أبرأت القرآن pẹ̀lú orúkọ arahman allah àti arahman àti arahim gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí pátá orúkọ ọlọ́run ni a fi èyí wọnú àlàyé ọ̀rọ̀ ọlọ́run nínú alukur'an ìyẹn súrọ́tù yusuf ayé tí a fẹ́ máa tú. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ti sọ fún wa ìgbà tí anábì yusuf tó lálàá aleyhi salatu wa salam ó lóun lálàá òun rí ìràwọ̀ mọ́kànlá oòrùn àtòṣùpá pẹ̀lú ìràwọ̀ mọ́kànlá ó jẹ́ mẹ́tàlá papọ̀ àwọn àfọnímọ̀ tẹ̀síìrì wọ́n ní àwọn ìràwọ̀ mọ́kànlá tó rí ó náà ní àwọn ọmọ ẹ̀yà ẹ̀ àwọn ọmọ bàbá ẹ̀ tí wọ́n jọ bí wọn àwọn ọmọ Yakub nínú àwọn mọ́kànlá yìí àbúrò rẹ̀ tó jọ ọmọ bàbá ọmọ ẹ̀yà ẹ̀ ó ń bẹ̀ ń bẹ̀ àwọn mẹ́wàá tó kù àwọn ọba kan rẹ ni wọ́n jẹ́ wọn kì í sọmọ ìyá rẹ bàbá rẹ̀ ìyẹn lòṣùpá ìyá rẹ ìyẹn lòòrùn ó ń bẹ ẹnu àwọn àfúnimọ̀ tẹ̀síìrì wọn ni a pe ìyá lóòrùn nítorí pé aṣámsú mu'annas wal qamaru mudakkar la fi rí nínú àwọn onímọ̀ tẹ̀síìr tí wọ́n ní ìyá òun lo oorun tó lòun rí bàbá ìyẹn lòṣùpá àwọn míì sọ wípé bàbá lóòrùn ìyá lòṣùpá torí pé oòrùn lágbára ju òṣùpá lọ aláyẹ hàl kódà àtúnra wọn tán sọ pé kì í ṣe yẹ ẹ pé ìyá rẹ ti kú ṣáájú ìṣẹ̀lẹ̀ yẹn almuhim aláṣẹ anabi yusuf láì bàbá rẹ̀ wá ń sọ wípé látàkọsọ ru'yak. قال يا بني لا تقصص رؤياك على إخوتك bàbá rẹ̀ ní má rọ àlá tó láì má sọ fáwọn ọmọ ìyá rẹ̀ má fún wọn wáyà kí dúlà kankan dá. ká má bá a ṣe ọ́ ní sùtà ká má dètè àti fìjàmbá ṣe ọ́. iná ṣe ìtọ́nà lílé ṣe ní àdúgbò mọ́bí. báwọn náà oró kan jàmbá èṣù lè gbé sí wọn lẹ́mìí láti ṣe jàmbá sí ọ torí pé ṣùtẹ́ rí yẹn ọ̀tá tó fojú hàn lèṣù jẹ́ anabi yusuf aleyhi salatu wa salam ó gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu kò sọ fẹ́nìkan àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn ọmọ ẹ̀yà àwọn ọmọ bàbá ẹ̀ ń ṣe kéèta ẹ̀ yàtọ̀ sálà tó lá wọ́n ń ṣe kéèta rẹ̀ ntòsí bí kẹta ọ̀hún kì í ṣàlá tó láhùn nǹkan kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ láàrin Yusuf àti àwọn ọmọ ọba bẹ́ẹ̀ ìyẹn ọlọ́run ọba sọ fún wa láàyè. لقد كان في يوسف وإخوته آيات للسائلين لقد كان في يوسف وإخوته آيات للسائلين اللهم أباني لقد كان في يوسف وإخوته اللهم أباني داجو داجو أم لرى النبي يوسف وإخوته lára ìtàn ìgbésí ayé ẹ̀ làkọ́díkà náà fi yusufa ayé làkọ́díkà náà fi kọ́bárì yusufa ìtàn ìgbésí ayé yusuf wà ìkúwàtì yìí àti ìtàn ìgbésí ayé òun àtàwọn ọmọ ayé ẹ̀. ayatun lisa'ili. ayatun ibarun wa ibad àríwòye ẹ̀kọ́ wáàtí àríkọ́gbọ́n ó ń bẹ níbi ìtàn ìgbésí ayé wọn lisaili. ayatul lisaili. fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ béèrè ọ̀rọ̀ tọrọ òye nípa ìtàn Yusuf àtàwọn ọmọ bàbá ọlọ́run kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣáájú kó tó máa bá ìtàn yìí lọ ó lẹ́kọ̀ọ́ àlẹ́ o. ìyẹn túmọ̀ sí wípé kì í ṣe ìtàn ìjàpá àti yánníbo sẹ́yìn ó kàn máa da ìtàn lẹ̀ ọlọ́run ọba ìtọ́lọ́run ọba gbé lọ́wọ́ pọ̀ kọjá kó jẹ́ olùsọ̀tàn bọ́ba fi lè mú ọlọ́run sọ nǹkan kan fún wa nínú ìtàn ó fẹ́ ká mẹ́kọ̀ọ́ púpọ̀ àti àríwòye àtàrí kọ́gbọ́n ọlọ́run ọ̀fẹ́ ọ̀fẹ́ ká mú níbẹ̀ ni. إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ gan nìyẹn ibi kọlu ọlọ́wọ́n bá ní àwọn ọmọ bàbá Yusuf. إذ قالوا ليوسف wọ́n ń sọ wípé ànábì Yusuf àti ọmọ ìyá rẹ̀ ahushekik ọmọ ìyá rẹ̀ tí ń jẹ́ Bunyamin ìyá kan bàbá kan ló bí Yusuf àti Bunyamin àwọn tó kù ìyá tiwọn ọ̀tọ̀ látara pé méjì náà nìyá Yusufu bí àwọn ọmọ bàbẹ́ wọ́n wá ń sọ nínú ọ̀rọ̀. Ahabu ilá abina minna. Wọ́n ní àwa wòye sí wípé Yusuf àtọmọ ìyá rẹ̀ yìí náà ni àwọn méjèèjì yìí ni bàbá wa fẹ́ràn jù ju àwa lọ. Wọ́n náà bá. Bẹ́ẹ̀ sì ni àwa tí ya ti wá bí apọ̀ ó ṣe wá jẹ́ wípé ọlọ́mọ méjì ni wọ́n fẹ́ràn ju àwọn tó pọ̀ lọ. iná bá náà láfi dọ́là lè mú bí. dájúdájú bàbá wa lórí èyí tó ń ṣe yìí láfi ń bọ́lá lè mú bí. ó ń bẹ lérí àṣìṣe dọ̀là níbẹ̀ yẹn kátọ́ làfi dọ́lẹ́lì mú bí àṣìṣe tó fojú hàn ó ní bàbá wa ṣe pẹ̀lú wípé ó fẹ́ràn Yusuf àtọmọ ẹ̀yẹ́ ju àwa lọ bẹ́ẹ̀ sì ni wa náà nù ó súbà ayé wa náà nù àwa tí ìyá ti wá sì pọ̀ ju àwọn tí ìyá ti wọ́n bí lọ. jàmáà níbi tó ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀kọ́ wo la fẹ́ rí mú ń bẹ̀ ẹ̀kọ́ rẹ̀gẹ́dẹ́ tó pọ̀ ló ń bẹ níbi àyàtọ̀ àkọ́kọ́ tù yìí àkọ́kọ́ nú ẹ̀ ó náà ni wípé jẹ̀mọ́bo la ṣe fẹ́ ṣe alihub mahaluhu alqalb ìtànpẹ̀ nífẹ̀ẹ́ ààyè rẹ̀ inú ọkàn ló wà ọlọ́run máa darí ìfẹ́ nínú ẹ̀mí èèyàn ó kọjá agbára ẹ̀dá èèyàn bímọ mẹ́wàá ìwọ náà ló bí gbogbo wọn ìmí sì ń bẹ nínú wọn ó fẹ́ràn gbogbo wọn ṣùgbọ́n kan lè wà nínú wọn tọ́lọ́ ó ju ìfẹ́ rẹ̀ sí ọlọ́kàn ọ̀fẹ́rẹ̀ bẹ́ẹ̀ sì ni ìwọ ló bí gbogbo wọn gbogbo wọn ló fẹ́ràn àmọ́ ọlọ́run yóò ju ìfẹ́ ọkàn sí ọ lẹ́mìí bó ti wá ju ìfẹ́ rẹ̀ sí yẹn lẹ́mìíhun àdánwò ni ìfẹ́ tó níhun ó lè fi bá tiẹ̀ jẹ́ bọ́ bá tẹ̀ ò ní bá wí kó tiẹ̀ wá jẹ́ pé ó bí ọmọ mẹ́wàá òun nìkan lójọ́kùnrin nínú gbogbo àwọn mẹ́wàá irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n padà máa ń rà ọ̀kan làwọn ọ̀kan làwọn máa ń rà ni ọ̀hún ní bá wí àmọ́ ọlọ́run ní máa ṣe bẹ́ẹ̀ bá a bá lè bímọ tá a fẹ́ràn gbogbo wọn tá a tún wá ṣa ọ̀kan lẹ́ṣà nínú ìfẹ́ tó bá lè rí bẹ́ẹ̀ lórí ọmọ bò níyàwó kí ẹ ṣàwàlá dùn wọn. yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọn bá fi sọ nínú alukur'an kẹrin ọlọ́ni wà láńtẹ́sẹ̀ tí u àǹtàdìlú bẹ́yìnà nìsa ìwọlẹ̀ òhàrọ́sùn. wà láńtẹ́sẹ̀ tí u àǹtàdìlú bẹ́yìnà nìsa ìwọlẹ̀ òhàrọ́sùn. ọlọ́run ọba ní ẹ lè ṣe dọ́gba ń dọ́gba láàrin àwọn obìnrin yìí tẹ́ ẹ fẹ́. wàlẹ̀ òhàrọ́sùn. kódà kó wù yín pẹ́ fẹ́ ṣe dọ́gba ń dọ́gba ẹ lè rí ṣe nínú àyà yìí ọlọ́run tó kọ́ ìwà pé dọ́gba dọ́gba tọ́lọ̀ ń sọ ń bẹ̀ òun náà ni alimahabatu waljima ìfẹ́ a lè so dọ́gba dọ́gba níbi ká pín nǹkan fún wọn èèyàn níyàwó méjì ó pín nǹkan fún wọn dọ́gba dọ́gba agbára wa ká yẹn láti ṣe èèyàn níyàwó mẹ́ta èèyàn pín nǹkan dọ́gba dọ́gba fún wọn àmọ́ èèyàn ò lè pín ìfẹ́ dọ́gbandọ́gba torí pọ́lọ́ wọn ló ń kọ̀ǹtró rẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ bífẹ́ yẹn wá ti wulẹ̀ kó wà lẹ́mìí tó a kì í gbé léjú a gbọ́dọ̀ gbé léjú ṣùgbọ́n èèyàn ni wá ìgbà mi bẹ afẹ́ hàn àwọn tó súnmọ́ wa wọn á fẹ́ fura ìyẹn làwọn ọmọ anabi yus anabi yakub wọ́n ń fura ṣùgbọ́n anabi anabi yakub bẹ́ẹ̀ anabi ọlọ́kọ gbẹlẹ́jú bó ń fẹ́ràn yusuf àtàwọn ọmọ yẹn kò gbẹlẹ́jú àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn èèyàn a máa ro two plus two tí ó mọ̀ fún wọn ní four eyín zọ́nù a máa padà já sí yẹ̀kín nígbà míì ìyẹn làwọn ọmọ anabi Yusuf anabi Yakub ìyẹn ni wọ́n ń kíyèsí ni wọ́n ti sọ wípé. Ìlúkọlù la Yusufu wa akhuhu ahabbu ila abina minna. Wọ́n ní àkíyèsí wípé Yusuf àtọmọ ẹ̀yẹ́ àwọn méjèèjì yìí bàbá wa nífẹ̀ẹ́ wọn ju àwa lọ. wàhálà lòrò bá. bẹ́ẹ̀ sì ni àwa pọ̀ lọ́dọ̀ ọ̀yá tiwa méjì péré ni ya ti wọ́n bí. ẹlẹ́ẹ̀kejì tá a mú bẹ̀ yẹn ẹ̀yin obìnrin ẹ ṣe pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́ bàbá ló ní gbogbo àwọn ọmọ ẹ má àwọn ọmọ sí bàbá wọn. ẹnìkan bí kan ẹnìkan bí méjì ẹnìkan bí mẹta ẹnìkan bí márùn gbogbo wọn náà lọ́mọ bàbá gbogbo wọn bàbá ká máa sọ wípé ẹ ẹ torí ti di èyí torí kan kò yẹ in ọma ọmọ Yusuf gbé jáde yìí kì ọjọ kan kì í ṣe èrò kan wọ́n ti ń ma sọ bàbá wọn wọ́n máa kíyèsí ó dàbí ẹni pé ọ fẹ́ràn Yusuf jù lọ. ẹ jẹ́ ká kíyèsára lórí abala yìí tí hasad kèéta ẹgàn. kẹ́ni mọ́ni tó bá ti lè jókòó sígbáyà kò sí tí ò lè bí la fi máa ń sọ ẹ̀yin obìnrin ẹ lè jowú ṣùgbọ́n mọ́kìṣẹ́kìtà owú nígbà míì a máa bí dáadáa ṣùgbọ́n kèéta aburú ni máa bí kèéta ló wá sẹ́mi àwọn ọmọ ànábìyà kù sí Yusuf. àtọmọ yẹ. wa nahnu usba. èyí tí wọ́n ń sọ yìí wọ́n sọ hasadan ní ti kẹta ó lè jẹ́ àwọn bàbá wa ti fẹ́ràn rẹ̀ jù kẹta yìí ló wá bí ìgbésẹ̀ tó tẹ̀lé torí pé alhassad ẹja jìnnà sí kẹta kéèyàn ó máa ṣe kẹ́nìmọ́nì kéèyàn ó máa ṣe ìlara aburú tó òun ni máa ń bí ẹni tí ń ṣe lára ó lè pààyàn ẹni tí bá ń lára rẹ ṣọ́ra fún ó lè pa ọ torí pé kò sáfẹ́ rí ọ kò sì fẹ́ rí ọ pẹ̀lú èyíkéyìí nínú dáadáa àwọn ọmọ anábìyà kú. wọ́n wá sọ wípé. inna abana lafi dalalin mubin. dájúdájú bàbá wa látara pé ó fẹ́ràn Yusuf àtọmọ ẹ̀yẹ́ ju àwa lọ. lafi dalalin mubin. ó ń bẹ nínú àṣìṣe dọ̀láàlì níbẹ̀ yẹn kọ́tọ̀ àṣìṣe tó fojú hàn ó ní bàbá wa kó sínú ẹ̀. ògùn tùlù yóò tó bá wí tọrọ òwò àrùsọ yẹ́kùlù làkún mú adéhùn àbí kún mú àtẹ́kùnù mi ń bá dìrí wàtàkùnù min ba'dihi qawman salihin. ìgbà tí wọ́n wá kóra wọn jọ èṣù wá bá wọn lọ́wọ́ sẹ́rò àwọn kan nínú wọn wọn ní kí la wá fẹ́ ṣe báyìí. bàbá wa ti fẹ́ràn Yusuf púpọ̀ yà wá lọ kí la ṣe tó bá rí bẹ́ẹ̀ ó kù tùlú Yusuf. ó kù tùlú Yusuf. ẹ wá jẹ́ apá kí ló bí èrò pípààyàn ìlara gbogbo ẹni tí bá ń lara ó lè pààyàn mẹ́fì ní ẹni tí bá ń ṣe lára rẹ̀ mọ́jọ ọmọ dáadáa rẹ̀ jókòó máa gbọ́ náà má sọ fún má sọ bí tó kù sí má fi lé lọ́wọ́ torí pé ẹni tí bá ń ṣe ìlara yóò ti pààyàn tán kójú ẹ̀ tó wálẹ̀ kò sí tí ò lè ṣe ìlara máa bí gbogbo aburú la fi ń sọ páwọn obìnrin nílé ọkọ ẹ pé méjì ẹ pé mẹ́ta ẹ pé mẹ́rin ẹ lè jowú ṣùgbọ́n ẹ má ṣe lára ìlara kò sóore ń bẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni iyyakum wal hasada anabi ni ẹ ṣọ́ra fún ìlara fa inna al hasada yakulu al hasanat sẹ́rí ìlara a máa jẹ gbogbo sẹ́rí yẹn ni kàmá ta'kulu naru al-hatab gẹ́gẹ́ bí iná ṣe máa jẹ ṣẹpẹ́ yìí. bọ́ ọ bá jẹ́ onílara iṣẹ́ rẹ̀ ó máa bàjẹ́ wájú ọlọ́run kódà nínú nǹkan téèyàn ó máa wáṣọ lọ́dọ̀ ọlọ́run ọ̀kan làwọn onílara wà min sharri hasidin ìdá hasad pé ọlọ́run dákun ṣọ́ mi níbi aburú àwọn onílara nígbà tí wọ́n bá ń ṣe ìlara lọ́wọ́ aburú ń bẹ pẹ̀lú wọn gbà náà kódà nínú ojú wọn aburú wà ń bẹ èrò wọn nínú ojú wọn tó bá fi wo nǹkan tó bá ṣe déédéé pẹ̀lú fẹ́bẹ́ ọlọ́run tí wọ́n wò yẹn ó ìlara ẹ wo bí tó gbé àwọn ọmọ ànábì yakub tí wọ́n ṣe ẹ̀gbọ́n yusuf ó gbé wọn lọ síbi wípé ẹjẹ apá. ìkọ̀túrú yusuf. wọ́n ní ẹjẹ apá yusuf. ọ̀wí tó òun àrùn tó ń. ẹlòmíì sọ nínú wọn gbé ọmọdé apá. àwọn ìkọ̀rọ̀ ìhù àrùbọ̀n ẹjẹ ká gbé jìnnà sílùú kan tí ó jìnnà tẹfẹtẹfẹ ká gbé kúrò níbi tí bàbá wa ti lè mọ rí kágbé sá lọ kán mọ rí mọ. ìyàkúrò lákùn wájú ìwọ̀n àbí kún. ojú bàbá yín yóò wá lè padà sọ́dọ̀ tìyín nígbà tí ò bá rí Yusuf mọ́. wàtàkùnù mi ń bá dìhì kọ̀ọ̀ máa ń sọ lẹ́yìn. lẹ́yìn ìgbà tó bá ti ṣàfẹ́kù mi ń bá dìhì àyè mi ń bá di Yusuf lẹ́yìn ìgbà tó bá ti ṣàfẹ́kù Yusuf tí ò bá rí mọ́ ẹ̀yin ó wàá jẹ́ ọmọ rẹ̀ níwájú ẹ̀ yóò lè fẹ́ràn yín ẹ wọ hasaki tamanni zawali ni'matillah inda abdi wọ́n ràn kan kọ́lọ̀n ó gba oore tó ṣe fún ẹrú kan kó gbà lọ́wọ́ ẹ̀ kó wá gbé fáwọn oore tí wọ́n ń ṣe ìlara lára Yusuf náà pé bàbá àwọn fẹ́ràn rẹ̀ nígbà àwọn bá pa àbí táwọn bá lọ gbé e lọ lọ kidnap ẹ̀ tí wọn ò rí mọ́ ìfẹ́ òun bàbá ò dá padà sí ọ̀dọ̀ ọ̀tá wọn ibi tó ti bẹ̀rẹ̀ nù ibi tí wàhálà ànábì Yusuf kò tí ì sọ àlá tó lá fún wọn o kéèta ìdí nìyẹn tó fi jẹ́ wípé àwọn onímọ̀ wọ́n ní ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣẹ̀ lọ ní sánmà kéèta ni ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣẹ̀ lọ lórílẹ̀ kéèta ni. èyí tá kọ́ ṣẹ̀ ní sánmà òun náà ni láàrin anabi adam àti ibilis àti èṣù èṣù ṣe kéétà anabi adam ó ní khalaqtani min nar. wàlá máa mana'aka allá tasjuda idh amartuk qala ana khayrun minhu. èṣù ní èmi dáa ju lọ bí oníṣe máa tẹríba fún ádámù. khalaqtani min nar. tèmi rẹ ọlọ́run látara náà ló ti dá èmi èṣù ó dá látara náà mi ń dín. òjìjà ádámà látara ẹrọ̀fọ̀ báwo ni iná ó ṣe máa tẹríba fẹ́rọ̀fọ̀ láéláé ó ṣe kì í ta oore tọ́lọ́ ń ṣe fún ádámà ìdí nìyẹn tó fi jẹ́ pé awwalu maasiya fi sama alhassad wa awwalu maasiya alal ardi àwọn ọmọ anabi ádámà hábílà àti kọ́bílì kí nìkan fi pa nìkan náà méjì kéta náà òun náà sì làkọ́kọ́ ẹ̀ṣẹ̀ lóbi jẹ́ wípé kéta ìlara kọ́kọ́rọ́ kan ni tí máa ń ṣínà fún gbogbo aburú ọlọ́run ló sì mọ iye aburú tó ní kéta lè ṣe láyé ó lè pààyàn ó lè fààyàn lọ́ta lọ́wọ́ ó lè ban tó dáa jẹ́ kàkàkẹ́kù má jẹ ṣèṣe àfi ṣàwádànù àwọn oníkèéta nìyẹn kẹ́nìkan kan mọ̀ tiẹ̀ ráǹfààní kan èyí ló bẹ̀rẹ̀ láàrin anabi Yusuf àtàwọn ọmọ bàbá rẹ̀ ni wọ́n ní ó da tá a bá rí wípé apá àbí àti ẹ̀ gbé lọ síbi tó jìnnà rírí tí ò ní lè wálé mọ́ tí bàbá wo ò ní lè rí mọ́ lẹ́yìn ìgbà náà tí ò bá rí mọ́ tó ti pàdánù ẹ̀ àwọn wà á dọmọ rẹ ká o máa ń sọ níhi. a wà á dọmọ rẹ lọ́dọ̀ rẹ̀. kọ̀làkọ́ ìlú mínú. ẹnìkan nínú àwọn ọmọ ànábì Yakub òun sọ wípé. làtàkọ́tùlù Yusuf. ẹ má jà á pa Yusuf ẹ má jà á lẹ́mìí èèyàn lọ́rùn. ẹ má jẹ́ apá. wà á ní kó fi gọ́yà bá tìljú. ẹ jẹ́ ká lọ sọ sínú gàyà bá tìljú pì àlìjú kàga ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé àwọn kẹ́ bí irú kàga ló ń jẹ́ bẹ́ẹ̀ kàga tí wọ́n ń jẹ́ àlìjú òun náà ni òun yàtọ̀ sí àlìbí àwọn kàga èyí tí máa ń bẹ ní desert tó ṣe wípé kì í jì ṣùgbọ́n tí máa ń jẹ́ kó padà jìn tí ò bá ti sómi àwọn yóò tún máa tún gbẹ́ wọ́n tún kó sínú ẹ̀ wọ́n tún tún gbẹ́ wọ́n tún kó sínú ẹ̀ wọ́n tún tún gbẹ́ lòun fi máa ń jì. ìyẹn náà ń pè ní alijub tó pé inú èdè lárúbá tó o bá ní jábà kéèyàn fọ̀ nǹkan ni. وثمود الذين جابوا الصخرة بالواد àtàwọn Thamud àwọn tí wọ́n máa gbé àpáta àtẹkẹyìn ó la nǹkan kó lẹ́nu kó níwò níjẹjú ọlọ́run ọba wa ní àwọn kan sọ nínú wọn pé ẹ má á pa Yusuf. wàlúkù fi rọ́yà bàtìljú. ẹ jẹ́ ká sọ sínú kànga àwọn kànga èyí tí máa ń bẹ nílé òkó ẹ jẹ́ ká sọ ọ́ síbẹ̀. yẹni tẹ́kì túbọ̀ àjò sàyàrá. torí pé tó bá ń bẹ nínú kànga yẹn omi inú kànga yẹn é pọ̀ débi wípé ó lè pa àlèbí irú bọ́n bá sọ yẹn sínú òbí irú èyí ó mọ omi kú bẹ̀. ṣùgbọ́n àlìjú gbogbo omi tí máa ń bẹ ń bẹ ó lè má mú yẹn ju ìdodo lọ ó pọ̀ jù nìyẹn torí pé tó bá pa níyàn pé wọ́n fẹ́ pa ni wọ́n ní bí irú ni wọ́n sọ sí àbí kán lọ sọ sínú náhàrù àmọ́ júp wọn ò lánìyàn kó kú ṣùgbọ́n ní òun kàga yẹn kò ní lè jáde kò lè jáde ẹ wọ lọ ta ló fi sẹ́mi wọn pé ká jẹ́mọ́ nítorí pọ́lá ti mọ̀ pé kò gbúdọ̀ kú ó lè jìyà o ṣùgbọ́n kò gbúdọ̀ kú ìrìn àjò rẹ̀ sì wà níwájú kò sí ìdèbí tí ń lọ bọ́lá ó ṣe gbé wọn sí wọn lẹ́mìí náà lẹ́mìí ẹ̀jẹ̀ apá ẹ̀jẹ̀ apá ìfilẹ̀ ẹ̀ mọ́ pa ìbọ́lọ̀ ní ṣiṣẹ́ ọlọ́run sọ sí wọn lẹ́mìí gbogbo èrò tẹ́ bá rò ó

ṣùgbọ́n fi ṣèmẹ́lì quran níbi quran ti lo gbólóhùn ṣàyàrọ̀ àwọn èèyàn tó ń rìnrìn àjò oníjẹ́ ṣàyàrọ̀ mi máa lọ sọ pé ọlọ́run dákọ̀ mọ́tò ní quran ìrọ̀ ṣàyàrọ̀ tún èka ìrọ̀ kì í ṣe túmọ̀ èka ìyẹn ń bẹ nínú gbogbo èdè náà bẹ́ẹ̀ àwọn nǹkan kan ń bẹ tí wọ́n máa ń pè nǹkan kan ní èdè yorùbá ṣùgbọ́n nísìn nǹkan mìíràn ń lò fún. lápèjúwe ẹ̀wọ̀n ní yorùbá lè nìgbé ẹ fi sẹ́wọ̀n kí ni jẹ́wọ̀n àgbọ́yé wa lórí wọ́n fi hàn sẹ́wọ̀n wọ́n fi sínú ilé kan láti mọ́ bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n nínú yorùbá ẹ̀wọ̀n ṣéènì ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn bàbá anájọkọ lójú ọkọ sọ ṣé nìní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ náà fi déhùn ní jẹ wọn kì í ṣe inú ilé túbú ṣùgbọ́n lẹ́nu tá a bá ń túmọ̀ prison a sọ wípé ẹ̀wọ̀n bébè ṣe máa rí nìyẹn ó máa ń yí padà pẹ̀lú dàlàlà pẹ̀lú tàtọ̀ wọ́ọ̀t èyí tí bá ń ṣẹlẹ̀ àṣàyàrọ̀ lẹ́nu ọkọ̀ là ń pè bẹ́ẹ̀ ní èdè lárúbáwá ṣùgbọ́n nígbà yẹn tí kùránì sọ pé sàyàrọ̀ látara sáárọ̀ orin yẹ̀síìrù yóò rìn sàyàrọ̀ lìlìmùbálágà àwọn tó ṣe pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìrìn àjò pọ̀ ju gbígbélé wọn lọ látara òwò ṣíṣe ó ní lìlìmùbálágà ẹ jẹ́ ká sọ sínú kànga يلتقطه بعض السيارة يلتقطه بعض السيارة bóyá apá kan nínú àwọn tó ń rìnrìn àjò òwò ṣíṣe tán bá fẹ́ pọnmi nínú kànga wọ́n lè he ìlìkákọ́tọ̀ ó yàtọ̀ sí àkúlù yẹlẹtẹkìtù ló fi jẹ́ pé lárúbáwá ọmọ tó bá sọnù téèyàn bá rí iye náà ń pè ní làkìí ọmọ tó sọnù táàmù bàbá tó bí lábẹ́ òpè ní làkìr nǹkan tó sọnù tí e ṣe èèyàn wọn á pò wọn ní lókútọ̀ lókútọ̀ ó nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn wọ́n pè ní làkìr wọ́n wá lo gbólóhùn yẹ̀lìtẹ̀kìtù Kápá kan nínú àwọn èèyàn tí wọ́n ń rìnrìn àjò tí wọ́n ń ṣòwò kí wọ́n lè rí iye nínú kàga tó bá ipá ní akúkú ni wọ́n ní mi wọn ò ní sọ pé káwọn ò ni wọ́n fi sọ sínú gàyà bàtòlí jù wọn ò sọ sínú bíìr ẹ wà níyàn wọn àwọn èèyàn tó bá fẹ́ fa kàga wọ́n lè rí bá bá mú kọ́ mú lọ. àníyàn tí wọ́n nìyẹn. ẹ̀kùn tó ń fa ẹni tó mú mọ̀ràn èyí wá níbẹ̀ bá lè gbọ́rọ̀ sí mi lẹ́nu bá lè ṣe tí mo wí èyí ò dáa ju ká pa lọ. wọ́n sì gbà bẹ́ẹ̀ torí pé ìyákùbí amọ̀ràn kánà mọ̀ fọwọ́. ẹnìkan ló ń di pẹ̀lú ẹ̀. bíjẹ́ ń dì pẹ̀lú lọ síbi ìtọ́lọ́fẹ́ mọ́ náà. ní adánilóró. agbára ló fi kọ́ ni ọmọ rẹ̀ pọ̀ ń fìyà jẹ nìkan ń fara ní ọmọ pé irin iṣẹ́ lọ́lọ́run lò ọ́ fún lérí ibi tẹ́niyẹn lọ wọ́n ti agree lérí pé ká má pa tọ́lọ́ ní òṣè kò sí bó ti wulẹ̀ báyé ṣe lágbára tó yìí táwọn ajínigbé jínigbé tó máa ń gbà wọ́n yà ẹlòmíì wọ́n gbé kò sẹ́ni tí ó sọ wọn nígbè aláàjì gbogbogbò wọ́n sì ní ọmọ lọ ta ló sọ fún wa pé kó máa lọ wọn kàn ní kó máa lọ má rìn sí di o àbí káwọn tó fún ọ nọ́mbà wọn ara wọn tó rí bẹ́ẹ̀ ta ló fi sẹmi wọn bẹ́ẹ̀ ìyàkiri amúrankánà fàfọwúlà Ọlọ́run ní ká mú ó ti parí gbogbo ètò ẹlòmíì ti ń bẹ níbi ká gbé òun ó ní tọ́lọ̀ fẹ́ fàyọ̀ wọn ò rí jí gbé ó ní tọ́lọ̀ tó fẹ́ jó jáde ń bẹ̀. ليقضي أمرا كان مفعولا ليقضي الله أمرا كان مفعولا ìgbà tí wọ́n wá pinnu wípé ń tá a ṣe náà ni wípé ẹ jẹ́ ká mú ìmọ̀ràn kẹ́yìn yìí ni ẹ jẹ́ á lò àtàwọn tí ó ṣe dáadáa dandan ni ká foríkorí kájọjọ mọ́ kíkun lukùn lórí ìpinnu dáadáa torí tó fẹ́ ṣaburú gan-an wọ́n fi kùn lukùn lérí aburú wọ́n fohùn ṣọ̀kan táwọn tó bá fẹ́ ṣàbùrú bá lè fohùn ṣọ̀kan bó wá làwọn tá a fẹ́ ṣe dáadáa ẹ jẹ́ kérò owó jọra wa lérí dáadáa ká lè láṣeyọrí lérí ẹ̀ àwọn tó fẹ́ ṣèbàjẹ́ wọ́n fẹnu kò èrò wọn jọ kan wọ́n bá lọ bá bàbá wọn ànábì yà kú. ọlù yà abànà. wọ́n rẹ̀ bàbá wa. mẹ́lẹ́kẹ̀lẹ́ tẹ̀ mẹ́nà àlẹ́ yúùsù. jama yẹ wo nta fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn ò tí ì sọ nta wọn bá wa. wọ́n ní mẹ́lẹ́kẹ̀lẹ́ tẹ̀ mẹ́nà àlẹ́ yúùsù. èé ṣe tó fọkàn balẹ̀ sí wa lórí ọ̀rọ̀ yúùsùfù. ṣé tó lè fọkàn balẹ̀ sí i ó dàbí obìnrin tó gbowó lọ́wọ́ ọkọ ẹ̀ lọ́kọ̀ ṣe ní ti ń béèrè pé kí ló ń ẹni tí èsì bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọkọ náà gbogbo tó ti ẹ sọ ẹnìtì ti ní wòye jẹ ọkọ náà ọ̀dà ẹ lọ ṣe nǹkan báyìí kó tó sọ ọ́ tán ó ti délẹ̀. ó tún wá ń béèrè bàbá alágbájá kí ló dé fọkàtà mi ọkọ ni kí ló ṣe kí ni tó ti ṣẹlẹ̀ rí tí ó wá dàbí ẹni pé mi ì fọkàtọ tó fi ń béèrè irú bèrè pé mm, mm, ṣe ẹ fọkàtà mi àbẹ fọkàtà mi dáadáa ni ọ ǹjẹ́ máa sọ̀rọ̀ rẹ lọ mo fẹ́ mọ tọrọ yẹn ọjà kí n tó fi. àwọn èèyàn a máa ṣe báyẹn láti lè wọlé sí èèyàn lára lórí dẹ́kẹ́tà lómi bá ti ń pọ̀ láròyé báyìí máa ní máa sọ̀rọ̀ rẹ lọ yá mọ ibi tó fẹ́ fọ̀rọ̀ ń jáná kí n tó mọ fèsì ṣé ẹ mọ̀ pé two plus two is four ẹ̀ four bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ pé tá a bá tún àdí two mọ yóò di six bẹ́ẹ̀ má bàa ti máa bọ́rọ̀ rẹ lọ kí ni o fẹ́ fàyọ̀ bẹ́ẹ̀ torí pé tó o bá sọ́ra tó o bá ń bá a lọ báwọn yóò padà lo kíní àgéǹtì rẹ̀ sá sọ pé kí ló fẹ́ sọ gan-an yé kí n mà kí tó máa fèsì lérí ẹ̀. àwọn ọmọ anabi anabi àkú wọn kọ́kọ́ lọ bá bàbá wọn pé yá àbá náà rẹ bàbá wa. mọ̀lẹ́kẹ̀lẹ́ tẹ̀ mẹ́rin ná àlà Yusuf. èéṣe tó fọkàn tán wa lórí ọ̀rọ̀ Yusuf. wà iná lahu lànà fífún. bó o sì ṣe ń wo àwa yìí sí Yusuf àníyàn rẹ̀ la ní sí Yusuf lànà fífún àwa làá máa tọ́ làá máa pàkíyèsí ẹ̀ làá máa bá sọ̀rọ̀ làá máa bó ṣe yẹ kó rìn ìwà tó yẹ kó wù ìgbésẹ̀ tó yẹ kó gbé àwọn ẹ̀gbọ́n rẹ̀ yìí là máa tọ̀ sọ̀nà kí lè fẹ́ béèrè kí ni ìbòlẹ̀ ń lọ náà. أرسله معنا غدا يرتع ويلعب. Ìta fẹ́ tọrọ lọ́wọ́ ọwọ́ bàbá wa náà ni torí pé gbogbo bàtán bá ń lo oko àbí wọ́n bá tiẹ̀ fẹ́ lọ ṣe bàbá Yusuf ìyẹn Yakub kì í jẹ́ Yusuf ó tẹ̀lé wọn lọ. Ẹ bá fẹ́ nìkan lè ẹ̀yìn ẹ lọ ẹ̀dí Yusuf ò dúró tì í. wọ́n wá ní ta tọrọ lọ́dọ̀ rẹ̀ ní wípé arsil. arsilhu ma'ana. gàdá yọ̀ǹda yusufu fún wa bó bá dọ̀la ẹ̀wọ̀n nǹkan àókànlá náà ti lọ tọrọ. kó má bàa ráwùjáde wípé à pẹ́pẹ́pẹ́ sọtẹ́lẹ̀ ní ìgbà ní ni wọ́n ti bá wa ó yọ̀ǹda yusuf. fún wa. yẹrù táwọn wáyọ lábẹ́. kájọjọ lọ ṣíé kájọjọ lọ ṣeré ìdárayá kájọjọ lọ ṣe fàájì tó bá dọ̀la yọ̀ǹda rẹ̀ fún wa. iná làwọn làhápìdùn. fọkàn tán wà dájúdájú àwa bá a ṣe pọ̀ tó yìí gbogbo èrò tó bá lè máa rò nípa apá burúkú lè ṣe àwọn oníjà burú ṣe á mójútó sì máa sọ. So àwọn àgbàlagbà wọ́n ní ẹpọ ẹlẹ́fọ̀ ọlẹ́fọ̀ ọ̀hún èyí ẹ̀fọ́ àtà àtà ló béèrè ẹ̀fọ́ àtà lọ́wọ́ ẹlẹ́fọ̀ ọ̀hún ẹ̀fọ́ ọ̀hún èyí ẹ̀fọ́ àtà bàbá yín ẹ̀ ẹ̀ tíjì ó sọ̀rọ̀ pé àá sì mójútó àmọ̀ sọ sí ẹ̀fẹ́ fàbúrú ṣe tẹ́lẹ̀ وإنا له لحافظون وإنا له لحافظون jàmá ẹ kíyèsí nǹkan bẹ́ẹ̀ Ọlọ́run rìpọ́ọ̀tù tó ṣẹlẹ̀ fún wa ni o ẹ̀wọ́n bí sọ bí ẹni wípé àwọn èèyàn gẹ́gẹ́ ń sọ̀rọ̀ wà iná nínú ẹ a mọ̀ picturize ẹ̀ yọ̀ǹda rẹ̀ fún wa kó tẹ̀lé wa. kọ́lá ìní ìlàyà zónú ní. bàbá wọn wá ń fún wọn létí kọ́l ó ní ìní lìtàókì. ìní. dájúdájú èmi bàbá yín. ìlàyà zónú ní. dájúdájú ìbànújẹ́ ńlá ni ó jẹ́ fún mi. àtẹ̀dá bóbì. àkẹ́wà jáde pẹ̀lú Yusuf egbò ọkàn ńlá ni ó jẹ fún mi ta ni mọ̀ wò nílé nígbà gbogbo yín bá wá jáde tí ò kú ẹnìkankan lé mọ́. wà á kọ́ọ̀bù àyìnyà àkúláwó dé. yàtọ̀ sí wípé ilé ò dá mi ò ní rọ́mọ kankan pè nínú ilé ẹ̀rù ń bà mí kíkó kò bú kó má pa Yusufu jẹ́. wà á tún máa ń hùwà fìlú. nígbà tẹ́yìn bá ti ṣe é gbàgbé ibi tẹ́ fi sí àwọn àfáà wọ́n mú nǹkan kan jáde ń bẹ̀ wọ́n wípé kéèyàn máa wọ optimistic wọ́n fẹ́ lọ ibì kan wọ́n fẹ́ gbà yẹn ṣiṣẹ́ ẹ̀yin náà apply hmm, èyí tá a ṣe ṣe ṣe wò láyé wọn ò lè mú mi à ó sì ń sọ pé wọn ò ní mú ọ wọn náà gbìyànjú kó o ṣiṣẹ́ yìí hmm, o ò ní rẹ́ni tó ṣe nǹkan yẹn tọ́lọ̀ fún àlùbáríkà ọ̀hún mọ̀ o ò ní wọ optimistic o ò ní lérò dáadáa ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní ọ̀rọ̀ tí Yakubu anábì Yakubu sọ ń bẹ̀ ń ẹ̀kọ́ wà ń bẹ̀ kí kòkó mọ́ bá ìkòkò náà náà sì fi parọ́ kó pa bí ó ti ẹ̀sìn mọ̀ pé kòkó pàdé. ìdí tí anábì Yakubu sì fi sọ bẹ́ẹ̀ torí pé àwọn anábì ọlọ́run a máa fi nǹkan hàn wọ́n wọn á nífura ẹ̀rí nínú èdè Yorùbá náà Yorùbá sọ wípé ìfura lògùn àgbà. o ń fura nìyẹn fìrọ́sà ní anabi yusuf ó da ó rẹwà bọ́mọ nìyẹn ṣe máa ń ẹni tó rẹwà lọ́kùnrin àbóbìnrin bẹ́ẹ̀ náà làwọn àlìjẹnú àwọn náà máa nífẹ̀ẹ́ ọmọ tó rẹwà bó bá bímọ ọkùnrin àbóbìnrin tó bá rẹwà pọ̀ máa pọ̀ ní kálíjẹnu mọ́ wàá kó sí la láti kékeré yóò lóun nífẹ̀ẹ́ rẹ̀ ni gbogbo nǹkan yìí ni ànábì ànábì akúburú òwúrọ̀ òun èyí fẹ́ kí Yusuf ó jìnnà sóhun abàmì ọmọ ni kójúkójú mọ́ wàá rí gbogbo àwọn ẹni ni ànábì Yakub òun lóró ní ìfífẹ́ kó tẹ̀lé wọn jáde ànábì Yakub قال إني ليحزنني قال إني ليحزنني ìbànújẹ́ ńlá ni ó jẹ́ fún mi. أن تذهبوا به. kẹ́ wá mú Yúsùfù jáde lọ. وأخاف أن يأكله الذئب. èmi ń bẹ̀rù kí kòkò bu má wàá pa Yúsùfù jẹ. وأنتم عنه غافلون. ìgbà tẹ́yìn bá ṣeré gbàgbé tí kòkó máa lọ pa á. Kọlù la'in akalahu di. Wọ́n ò sí jẹ́ kí bàbá wọn sọ̀rọ̀ tán wọ́n ní la'in la'in la'in. La'in akalahu di. Kò lè ṣẹlẹ̀. Ẹ wo àwọn ẹni bí. Ọ̀tọ̀ ni tó wà nù wọn, ọ̀tọ̀ ni dáńsọ̀ sílẹ̀. لئن أكله الذئب لئن أكله الذئب bó o ní ìkòkò ṣe pa tí kòkó bá wá lórí láyà tọ́lọ́hún fẹ́ pa Yusuf. wọn náà nùrù bá. bá a ṣe pọ̀ tó yìí níbo ni kòkó ń túbọ̀ wà náà nù usba ayé wà náà nù jamaa àwọn odidi mọ́kànlá níbo ni kòkó ń túbọ̀ tí ó rẹ̀ pọ̀ fẹ́ pa Yusuf kò sí ní tó jẹ́ bẹ́ẹ̀. iná ìdánlẹ́kọ̀ fìrú. bàbá wa tó bá a ṣe tó yìí tí kòkó bá wa pa Yusuf jẹ ajẹ́ wípé kò sóore lára wa mọ́nu aṣòfò nù bá a ṣe tó yìí kí láàlá ń wò ibo ni kòkó ti bọ̀ wọ́n fi èyí hùn wọ́n fi mú bàbá wọn mọ́lẹ̀ ẹ̀. Ọlọ́mọ záàbù bí i. Ọlọ́wọ́n nígbà tí bàbá wọn wá yọ̀ǹda tó gbọ́ tí wọ́n tán, ó ní ẹ máa mú Yúsùfù lọ. Wọ́n á jẹ màrún. Ọlọ́mọ záàbù bí Ìgbà tán wá mú Yúsùfù jáde. Wọ́n á jẹ màrún. Wọ́n á jẹ màrún wà táfà. Ibẹ̀ ni ìjìmá wàjámà wàjìtámà wọ́n kóra jọ nìyẹn ṣùgbọ́n wà á jẹ máa ń wọ́n wá fẹnu kò wọ́n panu pọ̀ wọ́n fi mọ́ wọn ṣọ̀kan. ní ẹjọ́ lòwú bí rọ́yà bá ti jò bẹ̀. wọ́n ní nta ṣe ni wípé kò ṣeré kan tá a fẹ́ lọ ṣe a fẹ́ lọ sọ́nù kànga ni. wọ́n panu wọ́n panu pọ̀ bẹ́ẹ̀ wọ́n sì mú Yusuf. wọ́n àwòrán iná ilé. wọ́n sọ sínú kànga. èrò wọn wọ́n mú ṣe bẹ́ẹ̀. wà á wò ayé náà. jama kátó kúrò ń bẹ ẹwọ kéka ìwò lára ọmọ bàbá wọn jama tọmọ bàbá wọn níbà wá ṣerú èyàn sí ni ara sáwa ń kọ kò sí ntí lára tí ò lè bí bó bá ti ń kẹ́fìn lára lára àwọn ọmọ rẹ tètè gbá ìlara kì í jẹ́ kéèyàn ó rí dáadáa lára ẹni tọ́lọ́ ń fi dáadáa sí lára. aburú ló máa rí o ò ní rí oore ọlọ́run lára ẹni tó lọ ń foore sí lára ìdàkejì ló máa rí ìlara nìyẹn ìlara yìí náà fi ju ànábì Yusuf wọ́n sọ ọ́ sínú kànga yìí omi ń bẹ níbẹ̀ ṣùgbọ́n kì í ṣomi tó lè mú dọ́rùn. wọ́n àwòhà iná ilẹ̀ yìí lápá. ọlọ́run ọba nínú kànga yìí ni Yusuf wà àwa ránṣẹ́ sí àwọn ò mọ Yusuf. wọ́n kàn rí pàbùrù àwọn ni ọlọ́run ọba tọ́lá rẹ̀ sì ga àmọ́ níkàjúra wa lọ lérí bọ́lá wọn bá ṣe fẹ́ nǹkan sí òun ló dá wa ṣùgbọ́n wàá rọ́fọ́ àdọ̀kún fọ́kànbá àdìdà yìí ọlọ́run ní kí Yusuf ó ju àwọn ẹ̀gbọ́n ẹ̀ lọ àwọn ò mọ̀ wọ́n sọ sínú kànga ọlọ́run ní wà áwòháyínà ilé. wà áwòháyínà ilé láti lè jẹ́ kí Yusuf kọ́kàn rẹ̀ ó balẹ̀ pé ibi tó wà yẹn ò ní kú síbẹ̀ ọkàn dára wọn láàmú ni wọ́n ń ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ni kíbi tó ń lọ kírìn yẹn lè yá ọ Wàháwo àyínà ilé ní àwa ránṣẹ́ sí Yusuf a ní kí málákù Jibril kó lọ sọ fún kó sọ sínú ẹni Yusuf. kó sì máa gbọ́ yé pọ́lọ́ ní bóun sọ̀rọ̀. Lásùnà bí àná òun bí Amúrí Màdá. Ọlọ́run ọba nílẹ̀ Yusuf má bara jẹ́ sórí gbogbo ohun tí wọ́n ṣe yí pátá, ó padà sọ fún wọn. Ó sọ fún wọn tó bá yá pé níjọ́ báyìí ẹ ṣe báyìí níjọ́ báyìí ẹ ṣe báyìí. Ó padà wá sọ gbogbo ẹ̀ fún wọn. Wọ́n láyà sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn fura kò ní yé wọn àwọn ó wọn ò ti rò pé ti lọ ẹ ò lè pàdé kan bọ̀ gbogbo tí wọ́n ṣe yí pátá gbogbo ẹ̀ ló lè kalẹ̀ fún wọn báyìí sẹ́yìn ti gbàgbé ìjọba yìí sẹ́yìn ti gbàgbé ìjọba yìí sẹ́yìn ti gbàgbé ìjọba yìí yọ yusuf fọkàn ọ kó padà sọ fún ọ وجاءوا أباهم عشاء يبكون ìgbà tí wọ́n ṣe tí wọ́n fẹ́ ṣe tán tán parí operation wọ́n bá ṣẹ́rí padà lọ́ọ́lé wọ́n lọ bá bàbá wọn wàjá ú àbá ń wọ́n lọ bá bàbá wọn àsìkò tí wọ́n dé létí àsìkò ìṣà ìgbà tílẹ̀ ti ṣú ni wọ́n tó padà lọ lé ní àbẹ̀kú wọ́n wá sunkún èké yàbùkú gbogbo wọn kọ́wọ́ lérí wọ́n ń sunkún èké bíjọ́ máa rí alábòsí náà ẹ̀kún lòun náà máa sùn yorùbá bọ̀ wọ́n ní asunkún rojọ́ kì í ṣe gbogbo èèyàn náà lẹ́kún rẹ̀ jẹ́ tèké o ṣùgbọ́n àwọn alábòsí wọn a máa lo ẹkún. E kẹ́ ẹ má bàa mọ tí ń bẹ lọ́kàn wọn ìgbà tí wọ́n fi délé ẹkún ni wọ́n bá délé lálẹ́. kọlu ya abana. wọ́n ní rẹ̀ bàbá wa. iná dáhábẹ́nà náà sẹ́bí kù wá. àmẹ́wàá tẹlẹ̀. iná dáhábẹ́nà nígbà tá à ń lọ à ń lọ à ń lọ. nasabiku. nasabiku ayé natasabiku. nasabiku tí àjọjọ́ ń bára wá ṣeré èje ìwọ ló mọ fàáta jù mí lọ èmi ni mo mọ fàáta jù ọ lọ ìwọ ló lè gun ẹṣin sáré jù mí lọ èmi ni mo lè gun ẹṣin sáré ju tiẹ̀ lọ èyí ń la wá ń ṣe lọ́wọ́. wa tarakna Yusufa inda mata'ina. látara pọ́mọ èké ni Yusuf àfòhùn sídi ẹrù wa inda mata'ina ẹrù wa àwọn aṣọ wa ta bọ́ọ̀lẹ̀ àti gbogbo nǹkan tá a kó lọ́wọ́ ibi tá a kó sí a ní kí Yusuf ọmọ èké lòun kó jókòó ń bẹ́ẹ̀. bákẹ́lẹ́ hù sí. fa sàdédé bilfuja iya sàdédé òun ni ìkookò ló bá kì í mọ́lẹ̀ ló bá jẹ́. wà máa tàbí mú mi ní lànà. ó tilẹ̀ jẹ́ pé bàbá wa ò lè gbà wá gbọ́. wà máa tàbí mú mi ní lànà. ó tilẹ̀ jẹ́ pé bàbá wa ò lè gbà wá lódodo lérí làbárè tá mú wá. wàlá òkun náà sọ̀dìkì. kódà ká sòdodo jù bẹ́ẹ̀ lọ ò ní gbà jọmọ ẹ wọ̀rọ̀. kí ló dé tá a fi ní kò ní gbà ẹ wú ọrọ wọn ò tàfẹ dojú ọrọ yẹn rú téèyàn ní fi mọ ọ̀rọ̀ wá ah, kéèyàn má ṣe wá ṣe lọ́wọ́ kéèyàn má lọ lérò tí ò dá báwọn mọnàfíkì jẹ máa ń ṣe àwọn ni wọn mọ ogun ọlábẹrẹ lẹ́yìn àwọn ni wọn tún mọ ọmọ ogun wa ogun yìí dáa fún tí wọn bá gún yàn lábẹ́rẹ́ o bóòlù àti wàá rò pò ń yàn. ẹni tó yẹ kó ní báyẹn owó oògùn kódà yóò ó lè fẹsẹ̀ rìn láti bí lọ sí central mosque ọmọ ìyá wa tí kìnnì kan gún lẹ́yìn sákèkéta òun ló sì fi jama fún òun lẹ ti fẹ́ wá ronú pé òun ló ṣe ìdí yẹn tó fi jẹ́ wípé àwọn mùnàfíkì ìyàwó pọ̀ lọ́dọ̀ wọn afara pamọ́ sábẹ́ òótọ́ láti máa ṣàbùrù ẹ wo ohun tí wọ́n sọ fún bàbá wọn wọ́n ní wàmá. وما أنت بمؤمن لنا bàbá wa ò mọ̀ lè gbà wá lódodo. Wọ́lá òkun náà fọ̀díkì. Kódà kó ṣe wípé gbogbo wa aṣòdodo afọlọ́hún búra fún ọ ní gbà. Wọ́n wá nírẹ̀ bàbá wa kó bá a lè mọ̀ kó dodo là ń wàjáwó aláàkọ́mì sí i wọ́n bá mú aṣọ ànábì yusuf wọ́n bá mú dé. bídámì hàn kẹ́sí bẹ̀. ìbá aṣọ rẹ̀ tó wọ̀ wọ́n mú wá fún bàbá wọn bídámì kẹ́sí bídámì kẹ́sí pẹ̀lú ẹ̀jẹ̀ ẹ̀rọ wọ́n lọ pa ìkókò wọ́n wá fi aṣọ yusuf wọ́n fi yí ẹ̀jẹ̀ yẹn wọ́n wá níṣẹ́ rí báyìí aṣọ rẹ̀ ní ẹ̀jẹ̀ rẹ̀ tẹ́ẹ̀fì lè mọ̀ wípé ìkókó ti jẹ́ tán ọ̀sẹ́kù kankan tìfún tìfún. Naam. Kọ̀ọ̀lá bàlẹ̀ sọ́wọ́ alákìlákùn àwọn bùsùkùn àmúrọ̀. Bàbá àwọn ànábì Yakub, Fìràṣà ń fún, ó ní, ah, ẹ̀yin ọmọ mi kọ́ọ̀lù bẹ́lísọ̀hún ọlẹ́tìlẹ́kùn àǹfùsùkùn àmúrọ̀. ọ̀là bẹ́lísọ̀hún ọlẹ́tìlẹ́kùn àǹfùsùkùn àmúrọ̀. ìfẹ́ ṣe náà lẹ́ṣẹ̀ bẹ́lísọ̀wà láti ayé bẹ́lísọ̀yìyà náà ti ẹ̀mí yín ó ṣàṣe aburú lọ́ṣọ̀ọ́ fún yín nínú ẹ̀mí yín ẹ sì ṣe ń tẹ́ fẹ́ ṣe ṣùgbọ́n ànábìyà kú fún mọ̀kọ́rọ́ náà torí pé bí kòkó bá pààyàn ó yẹ ká sọ wọn yà abẹ́ẹ̀kọ́ gbogbo ẹni tó fẹ́ ṣe àlùmọ̀ǹkọ́rọ́ yí àwọn èèyàn ọlọ́gbọ́n náà ń bẹ náà àwọn èèyàn bí kòkó bá pa ẹnìkan jẹ aṣọ ń ta ń nọmba one nọmba two ọ yẹ ká sọ yẹn kò yá aṣọ ń wò yá nínú Yusuf àfọwọ́ àdìmọ́mù ṣàbí ó ní ọ̀nà mẹ́ta lọ́lọ́run ti dárúkọ kọ̀mísù yusuf aṣọ ànábì yusuf nínú súrà yìí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn àmì sí ni ọ̀nà àkọ́kọ́ ni bó o ní ìkókó ó ti pààyàn jẹ tí aṣọ yẹn tí ò sì ní yá bó ló ti jẹ ẹni tẹ́ ẹ náà ti jẹ tìfútìfú wọn kọjá sọ ni ìgbà tó fẹ́ máa yọ apá gbogbo ẹ̀ kó aṣọ òsì yá anabi yusuf ni kọ́ọ̀lá bẹ́ẹ̀ sọ́wọ́lá ti lọ́kùn. kọ́ọ̀lá bẹ́ẹ̀ sọ́wọ́lá ti lọ́kùn máa ń kú sókùn máa mọ̀rọ̀. ẹ̀mí èṣù tẹ ní tẹ̀sù ṣe ìbàjẹ́ lọ́sọ̀ọ́ fún yín lẹ́fí sọ tẹ̀ ń sọ. èmi mọ̀ pé n tó ṣẹlẹ̀ kọ́nù ṣùgbọ́n kò rẹ́rìí kankan láti lè fi tó ń rò láti lè fi múlẹ̀. wọ́n bẹ́rù ń jẹ mí. anabi yusuf anabi yakubu ní kí ni mo fẹ́ ṣe ngbẹ́ ló ti kú ó ti kú náà. wọ́n bẹ́rù jẹ mí. sùúrù ló kàn wọ́n mú wá ní mọ́sdàr fa asbiru sọ́búrà ń jẹ mí lá ṣùgbọ́n wọ́n wá ní rọ́fù níbẹ̀ yẹn ṣùgbọ́n kò nẹ́sùbù wà. فصبرا جميلا فأصبر مع تسور صبرا جميلا فصبر جميل فصبر جميل sùúrù tó lókù fún mi báyìí sùúrù tó dáa mi mi náà sùúrù ló kú kí n ṣe. wallahu al-musta'anu ala ma ọlọ́run ọba nìkan ni mo sì wá ní olùrànlọ́wọ́ lérí gbogbo ọjọ́ ẹ sọ̀kalẹ̀ yìí ó yọ ọlọ́run o. wallahu ọlọ́run ọba ni mo wá ní olùrànlọ́wọ́. ala ma tasifun. lórí gbogbo ẹjọ́ tẹ́ rò kalẹ̀ sílẹ̀kùn rẹ̀ gẹ̀dẹ̀ yìí tọ́ ó yọ ọlọ́run. wọ́jà àtàjára. àwọn ibi tí wọ́n ju Yusuf sí òun bẹ nínú kankan jẹ ọlọ́run ò já fúdù ṣe ń bẹ ejò inú jẹ àkekèé inú kankan òun dọ́dọ̀ ẹ̀. ìgbà tó wá pẹ́ táwọn kan wá ń rìnrìn àjò àwọn onírìn àjò tòwò tí wọ́n ń kọjá. fàrúsàlù wà rí ọ ọba tó ga lọ́lọ́ nítorí bá ti fẹ́ ṣe ọmọ bí ó ṣe líǹkì ẹ̀ ọlọ́ni òrùgbẹ́ máa gbẹ wọ́n ìgbà tó ń gbẹ wá ń gbẹ wọ́n fà àrísàlú wárídàhùn. fàrísàlú wárídàhùn. wárídù òun náà lẹni tí wọ́n rán pé ìwọ wá lọ pọnmi wá ìyẹn ni wárídù látara wárọ̀dà ismail fáìlì ni wárídù. wọ́n wá níkẹ́nìkan nínú wọn kó wọ́n wá lọ bí kànga ọkàn kó lọ pọnmi wá. adala adalwa. ìgbà tó ń débi kànga fa adila adalwa koroba ìbọdò ó bá jù ó àdìlá rẹ̀ ó sọ daliwu omi ìfami koroba ìfadò dòòrò. onídàlù ó wá sọ sínú odò láti fi pọnmi. kọ́lá yà bùsùrọ̀ àjà. ìgbà tí ó sọ sínú odò kóun máa fa omi bọ̀ Yúsúfù ó dì mọ́kùn àgbà omi ìṣe àwò tó báyìí òun ọmọ ọdà ń fà ọdà ń fà ìgbà tí ó fà á dókè ó ti dá lérò pé sáfà mi jáde èèyàn ní mi. Ìgbà tí ó fà jáde ló bá rí lódì ọ̀dọ́mọkùnrin lódì Yusuf. Ya Bushra Adagula. Ìgbà tó ń dúpẹ́ ẹ̀wà wo nǹkan omi la fẹ́ pọn èèyàn la pọn jáde. Ada Bushra Ọdẹ ọlọ́mọ dúpẹ́. Inú rẹ̀ dùn. Inú ẹ̀ dùn. Ó ní Ada Gula. Ada Gula. Ọ̀dọ́mọdékùnrin màrè. Bàtà rúró bìtọ́. Ẹ tún wo nǹkan ó wá ronú wípé á ah, ọmọdékùnrin yìí tí ń bá mú lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ní kí kí n pọnmi wá wọ́n gbà lọ́wọ́ mi wọ́n àṣàrúhù ó náà wá fi pamọ́ bí lọ́ọ̀à gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn dúkìá tiẹ̀ kò fi hàn sí ẹ wo bọ́lá ń sọ̀rọ̀ Yusuf tó bá fi jíṣẹ́ ni nígbà tí wọ́n bá fẹ́ tà wọ́n lè já sí pé ẹ má jà á tàbí ibi ìlà tàbí ẹ má jà á tàbí ebi kọ́ ni mo ní. ẹni tọ́lọ̀ ti mọ̀ wípé yóò ronú póun fẹ́ sọ́dọ̀ owó ilẹ̀ mísírà ni ó sì ronú póun ti fẹ́ tà lọ́lọ́run ní kó kó bọ́ sọ́dọ̀ ẹ̀ kíyèsí sí ọlọ́run ni ìyàwó tó o fẹ́ tó nìkan ló fi ń tọ́wọ̀ láyé ni ronú bò lẹ́jẹ̀ pàdé gan máa wo sí ọlọ́run ẹlòmíì ọkàn sí wọnà wọnà wọnà kan ṣàṣà pàdé ọlọ́run ọ̀sán ni kí obìnrin náà kí nǹkan kan ta lẹ́sẹ̀ kọ́ wá bẹ̀rù lásìkò lèyàkìrìyà amúranká náà máa fún la ọlọ́run ti parí gbogbo ẹ̀ bẹ́lẹ̀ yìí bá yé ọkàn yóò ó dà fún ma sáré ma bìdọ́à ó bá fi tí ó máa jẹ́ bìdọ́à pè ní bìdọ́à lọ́dọ̀ àwọn alárúbáwá. yorùbá wo ló bá mu commodity yorùbá rẹ̀ nǹkan nǹkan owó tí wọ́n fẹ́ tà ó fi pamọ́ ó wá bá wọn tán ránṣẹ́ ó bá wọn pọnmi omi yín rèé o. Wallahu alimun bima ya'malun. Kéde tó fi pamọ́ ọlọ́run ní bẹ́ẹ̀ sì ni wallahu alimun èmi ọlọ́run mọ bí máa yà àmàlú gbogbo tí ń ṣẹlẹ̀ yẹn pátá tí a ń ṣe tóun ló gbóhùn nǹkan pamọ́ yẹn tọ́lọ́run náà yóò ṣe ọlọ́run náà ló fi ṣe ẹ̀mí ẹ̀ ọlọ́run ní gbogbo ohun tí ń lọ yẹn pátá gbogbo ẹ̀ ló yé mi sí. wọ́n ṣọ̀rọ̀ ohun bíi sábẹ́ni ń bá ìgbà tí wọ́n wá rìnrìn àjò lọ tí wọ́n wá dé ilẹ̀ Misra ẹni tó wá mú yìí àwọn èèyàn ò wọ́n sì lè rò pé báyọ̀ ló ní ẹrú rẹ̀ kan bàtán wá délẹ̀ Misra. wọ́n ṣọ̀rọ̀ òhun bí tẹ̀lẹ̀ ní bá kú. àwọn tí wọ́n jọjọ pàdé àpòpọ̀ wípé káwọn ọmọ jẹ káwọn tó kù ó mọ̀ wọ́n ní ẹjẹ́ àtà ọmọ yìí ẹ mọ̀jà mú kiri. wọ́n bá wá ta wá ṣàrọ̀ òhù ṣàrọ̀ wọ́n ta ìṣàrà ó rà bá a ó ta ìbùtá à ó rà inú èdè lárúbáwá wàṣàrọ̀ òwù wọ́n bá wá tà á. bí sẹ́mẹ̀lì ń bẹ́ ọ̀. wọ́n tà á ní owó tó ṣe wípé owó kékeré yóò kàn fún máa jẹun lẹ́nu ẹ̀wẹ̀ ẹ̀wọ̀n tẹ́jẹ́ yàtà kápẹ́ wẹ̀. wàṣàrọ̀ òwù bí sẹ́mẹ̀lì bẹ́ ọ̀. ẹ rí i pé wọ́n kàn sáré tà náà ni because kì í ṣe mísírọ̀ ni wọ́n ń lọ. wọ́n gba bẹ̀ kọjá ní ìjẹ́ máa dúnàdúrà dúnàdúrà ọjọ́ ọmọ ọyọ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ǹjẹ́ rie, rí e kò sí ẹtí wọ́n tà tí ò ṣe kí ni bí ò pé. jẹ̀mọ́ láì mọ̀ pé ń ti fẹ́ yan Yusufu níṣẹ́ gangan lóde wọ́n ti wá tà lọ tí ó ti ṣiṣẹ́ tí kádàrú ó ti

abọ́dájú máa ń sọ wọn ò gbọ́rùn lé wọn ò wọ́wọ́ ọmọ rárá wọ́n tètè ọ̀tàkùtàn lẹ̀ wàkánú fi mínà zà ìdí mínà zà ìdí kéèyàn mójú kò níbi nǹkan pé jájájáre bí wọ́n ṣe ta Yusufu nu ọlọ́run ò jẹ́ kẹwàá Yusufu kí wọ́n rí tí ọlọ́run bá fi ẹwà Yusufu hàn wọ́n wọn ò níta o láìláì wọn ò níta ṣùgbọ́n ọlọ́run gbogbo ẹwà tí ń bẹ lára Yusufu yẹn ọlọ́run fi pamọ́ kò jẹ́ wọ́n ó rí kí wọ́n lè tà á sílẹ̀ mísírà. wàkọ́lá lẹ́sí ìjọ̀rọ̀ omi mísírà lè múra sí i. ìgbà tí ọlọ́run fẹ́ sọ̀rọ̀ pé rírà kò lo ṣàrọ̀ ó lo ìṣàrọ̀. ọlọ́run ọba ní. wàkọ́lá lẹ́sí ìjọ̀rọ̀ omi mísírà. ẹni tó wá ra Yusuf arákùnrin tó ra Yusuf nílẹ̀ mísírà ó wá sọ fún límúra àti ìgbà tó mú Yusuf délé ó wá sọ fún ìyàwó rẹ̀. àṣírí mi máa san wá. ẹrú tí mo rà wálé yìí ẹrú ni lóòótọ́ ṣùgbọ́n má lò ó nílò ẹrú. Akìrìmí Màsùnwá. Akìrìmí Màsùnwá. Ìbágbépọ̀ rẹ̀ nínú ilé yìí bá lò ní tàpọ̀lẹ́ akérèmí màsùwà. ìmọ̀ wà pẹ̀lú rẹ̀ kájọjọ máa gbénu léyìí balo ní balo tàpọ́nlé má lò gẹ́gẹ́ bí ẹrú. àṣà ìyànfààná. oúnjẹ ń wọ ọmọ yìí ó rẹwà pọ̀ ó ṣeé ṣe kó padà wúlò fún wa nínú ẹbí wa. àwọn atẹ́kídáhù wà ládàá. àti káàkiri ẹ̀fẹ̀ kan sọ́dọ̀ ọmọ ọmọ wo lèèyàn fẹ́ bí tí ó rẹwà tó báyìí gbogbo ibi tó ibi tí ń lọnu lọ́lọ́run ò fi jẹ́ káwọn tọ̀tọ̀ orí ẹwà rẹ̀ bàbá rí ẹwà rẹ̀ ni wọ́n ṣe kí ni o ò mú lọ ni o ibi tí wọ́n sì mú lọ kọ́ ọlọ́run ti fẹ́ lò ọ̀hún wáṣẹ́ seko sàbùjá gbókùdé ẹ̀kan mú ọ wọn ò ní mú ọ ìgbà tó wá tó òrìṣẹ́ àgọ́pá ni. lọ rí jẹ́sí bóyá bí tọ́lọ̀ ti lọ báwọn kan ń bẹ lábọ̀ pààyàn tọ́lọ̀ ń fẹ́ òye wọn wọ́n wà á gbé ọ lọ gẹ́gẹ́ bíi tíṣà mọ́sálásí ibẹ̀ ọ wà á máa kírun bẹ̀ ọ wà á ṣe wá kan ẹni tọ́lọ̀ ń fẹ́ kó mọ̀ náà kò ní kò ní máa wá mọ́sálásí ìjọ òun ní ọ̀pá ẹnu rẹ ni ó ti gbọ́rọ̀ ń lọ́ba dẹni bó ni ará àgbọ̀ pàánù ọlọ́run sì ti sọ pé nu tiẹ̀ ní òsì gbọ́ ìṣẹ̀nu ẹlòmí ẹ jẹ́ ká máa kíyèsí bọ́lá òun ṣe ń ṣiṣẹ́ ẹni tó padà ra Yusuf ó wá ń sọ fún ìyàwó rẹ̀ wípé akiri mi ìmọ̀sùn wá. akiri mi ìmọ̀sùn wá. má ló nílò ẹrú ìbágbépọ̀ rẹ̀ níbí jẹ́ kó jẹ́ ti àpọ́nlé. àṣà ìyànfà náà. torí kó ṣeé ṣe kọ́mọ náà kó wúlò fún wa. àwọn àtàkìdá wà ládàá. àti ká ti ẹ̀fẹ̀ kan sọ́dọ̀ mọ́. bàkàrà líkà máa Yusuf àfin. àbá ní báyìí la ṣe gba Yusuf láyè ibi tó ti bẹ̀rẹ̀ náà. wọ́n ra àyẹ̀lẹ́rú wọ́n ní ẹ má lórí ẹrú kó ti dọ́ ọlọ́run ní ta ló fi sẹ́mi arákùnrin pé kó sọ fún ìyàwó ẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run ní báyìí ni a fẹ́ gbà láyè torí pé tó bá lò gbèsè ayé ẹrú níta a kó jẹ́ kò ní jẹ́ ṣùgbọ́n ẹrú ni ṣùgbọ́n yóò máa gbégbèsè ayé ọmọlúwàbí ọlọ́run ọba ní kàdáálì. kàdáálì kàmá kánná ní yusufa fìlà. ọlọ́run ní báyìí la ṣe gba yusufu láyè nílẹ̀ misra. wàlínú alímọ̀hún mi táwì lílàhádì. ọlọ́run ní àgbà aláyè kábàá lè kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àlàyé ọ̀rọ̀ kọ́ba lè mọ̀ máa lá àsìkò yìí gan-an la fìmọ̀ rẹ̀ yé yúúsó. wallahu ghalibun ala amrihi. ọlọ́dún bẹ́ẹ̀ sì ni ọlọ́run gbogbo sẹ́ẹ̀hún pátá òun nìkan ló yé. wallahu ghalibun ala amrihi. wallahu ghalibun ala amrihi. gbogbo ohun tó ń ọlọ́run bá ti fẹ́ ṣe pátá nínú gbogbo àlámọ̀rí òun ti tó ó ṣe bóun bá ṣe fẹ́ kórí náà ní òrì tòun ní ó borí bóun bá sọ pé kínní dúdú ní ó jẹ kọ́ bá máa jẹ́ funfun lójú dúdú náà ní ó والله غالب على أمره والله غالب على أمره ọlọ́run ọba ọba tó ti tó ti adéborí mi gbogbo tó bá fẹ́ ṣe bó ṣe wíwù náà ni ó ṣe rí. walakinna akthara nnasi la ya'lamun. ọlọ́run ṣùgbọ́n gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn ọ̀rọ̀ yìí ò yé wọn. ìrìn àjò ẹ̀dá ọlọ́run ló yé ìgbà míì wo onírìn àjò gan kò ní yọ ṣùgbọ́n ẹni tó bá gbàgbọ́ yẹ iṣẹ́ ọlọ́run yóò máa mọ títóbi ọlọ́run níbi gbogbo gbèsè gbèsè ayé yóò máa ní ah onítọ́lọ́run fẹ́ fààyàn mi nǹkan báyìí kódà àwọn tó bí ọ ó ṣe jẹ́ àwọn ni wọ́n bí ọ kò ṣe jẹ́ pé ìyàwó mi ni bàbá rẹ fẹ́ ṣe ṣe yẹn والله ghalibun ala amrihi. والله ghalibun ala amrihi. Gbogbo bọ́lá wọn bá ṣe fẹ́ sọ̀rọ̀ ara rẹ̀ bó ṣe fẹ́ kí nǹkan orí bí ó ṣe rí nìyẹn. Walakinna akthara an-nasi la ya'lamun. Ṣùgbọ́n kọ́ àwọn ènìyàn lọ́rọ̀ yìí ò yé. Nìdààmú fi pọ̀ láyé. Kò yé wọn. Nàá. Wọ̀lámá bálágọ̀ aṣọ́jáhó. Ọlọ́run ọba ní ànábì Yusuf wá ń bẹ ń bẹ ní wá ń dàgbà. Ọ̀dọ̀ ẹni tó gbèyí, Al-Azizu ni. Al-Aziz orúkọ oyè ńlá ni nílẹ̀ Mísírà nínú àwọn tí wọ́n ń darí òní. Al-Aziz òun ló rà ní wá ń gbé ọ̀dọ̀ Al-Aziz. Al-Aziz yìí ẹni ọlá ni ọ̀kan nínú àwọn olùdarí nílẹ̀ misrọ anabi yusuf wa ń gbọ́dọ̀ rẹ̀ ó wá ń dàgbà oúnjẹ tó da ọkàn rẹ̀ balẹ̀ bàbá ń sunkún lé pòun ò rí yusuf mọ́ àwọn ẹ̀gbọ́n ń ṣe jàkínnídòdò kó ti lọ àlọ́ yusuf sì ń jayé ọlọ́ba ọlọ́run ọba ní. walamma balagha ashuddahu. ìgbà táwọn ọlọ́run ọba tí ajé kí yusuf ó dàgbà walamma balagha ashuddahu fil akli wal badan lọ́pọlọ ìdàgbàsókè ń bá nítara ìdàgbàsókè ń bá. atainahu hukman wa ilma. àwa àṣàṣe pé ṣíṣe lànàbì àwa ọlọ́run afúnni hukman hukman níbi onáni ìjà nàbì àṣẹ lànàbì ọlọ́run afúnni máa mọ̀ wàhílímọ́ afúnímọ̀ bá a ṣe lo ìmọ̀ ìjà nẹ́bẹ̀ ọlọ́run àjogún rẹ̀ fún Yusuf. wa kadhalika najzil muhsinin. ọlọ́run bá ní bá a ṣe ṣe fún Yusuf yìí gẹ́lẹ́ bá a ṣe máa ṣe fún gbogbo ẹni tó bá ti jẹ́ nire náà bó ti wulẹ̀ kọ́ ha tó ọ̀ padà yàn yọ ọlọ́run wa kadhalika najzil muhsinin má torí wípé kọ̀ǹdíṣàn tó wà kò tẹ́ ọlọ́run kó dẹni burúkú ṣe sùúrù ẹlòmíín bẹ ìtọ́jú ọmọ ẹja yẹn nígbà tó ń jáde yunifásitì gbogbo àwọn ẹgbẹ́ òun lẹ́yìn ọdún kẹwàá tó ń oríṣẹ́ ni wọ́n introduce cocaine sóhun lòun náà bá bẹ̀rẹ̀ ayọ́ ni ẹ lè blame ẹ̀ náà ó tra báwọn yóò ṣe máa dájọ́ ọ̀nà ẹ̀kún náà kì í ṣe pé òun náà fẹ́ràn yahoo yahoo sọ̀ngbà tó jáde ó lọ ó ṣe masters kò tún ṣiṣẹ́ ó tún pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kò ríṣẹ́ ló náà fi dá síbi yahoo yahoo ẹni tó bá fẹ́ jẹ́ ni re yálà ìgbà tó rí jẹ yóò dùn nípò ẹni re ìgbà tí ò rí jẹ adúró déédéé ọlọ́run ọba ní wákàdá líka anájí sílmọ̀síní. wákàdá líka anájí sílmọ̀síní. ọlọ́run ní bá a ṣe sọ̀rọ̀ Yúsùfù yìí bẹ́ẹ̀ làwọn ọlọ́run ó ṣe máa gbogbo ẹni tó bá jẹ́ nire abẹ́lẹ́ nínú tóbi rẹ̀ ó sì ní o adàtẹ̀ fi rí wa adàdúlẹ̀ tó bá dọ̀la ìtàn náà láti tẹ̀síwájú Yusuf ń ó ti délẹ̀ Misra abẹ́kọ̀ ayé ti gbà ń bẹ̀ ó ti wà ń lé ọlá ọkọ rẹ̀ máa ma fà bá ń mójútó àti bá ń mójútó òun àti ó tún bí nǹkan mi sòtò bá dọ̀là pẹ̀lú òkú ọlọ́ in tó bí àmà gbọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh inshallah lọ́la a ṣe.